ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان القرآن الكريم ثم ذكر الله القاصر قال يا أيها الناس فقريبوا إلى يوم يقطع فقريبوا إلى من تجمع أنتم الفقراء gracias. pé àmọ́ yìí ni ọba alákọ̀ọ́lẹ̀ ni ọba tó lẹ́kọ̀ọ́ sẹ́yìn ni alẹ́ yìí ẹ̀yẹ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀ tí ó yí o tó yẹ kó pẹ̀lẹ́pẹ̀ tí ó dà sí lẹ́yìn àti tí ẹ̀yẹ tó tó sẹ́yìn ọ̀dọ̀ ẹ̀ tó bá ti dáadáa sí kẹ́kẹ́ mi dáadáa wọ́n fi

yìí kàdé wọlé ọdún ẹ̀rọ tó ń ṣe ọdún ẹ̀rọ

وما طلب الرزق ẹ̀dọ́ ọjọ́ mọ́tò méjì ní ẹni tí sakiri òun tẹ̀ sọ fún òun jẹ́ ìjọba tó náà bá lọ. Òṣèlú kíkiri yóò jura ilé ìfọ́nà ẹ̀mí. Ìyẹn ló bá jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n sábà ń gbó lé ní láwùjọ. Láti ní ká tó sún mẹ́rin jẹ́ ọmọdé ẹni tí ò ní kankan, ọmọdé àwọn aláìní. Ìyẹn ló ti wá ní àtẹ̀gbà ọ̀rọ̀ kan tí a ní ọ̀rọ̀ sọ́nà wọ́n ní àlùjẹ́ náà àti iná. Ẹ̀dọ̀ èmi àwọn èèyàn tó ń jẹ pẹ́rẹ́ tí wọ́n lè ti kàjọ pọ̀jù nínú mi àwọn alágídí àwọn aláìsẹ́ gbọ́dọ̀ ọlọ́run náà pọ̀jù nínú jẹ nítorí kí torí pé tọ́mọ yìí náà bá ti ní ìkà lọ kò ní fẹ́ gbà pé ọlọ́run wa ní ọ̀pọ̀ òun ẹ̀ lọ́nà máa rí ara rẹ̀ ìyẹn ló bàtà pé ẹni bá tọ ọ̀pọ̀ pé kó o ṣe wọ ìyẹn pé lára àwọn àjọ náà ó lè jẹ́ ìṣòwò bí kò kọjá lọ́wọ́ kó lè padà bọ́ tó jẹ ẹ̀rù lókè àtọ́lọ́run ẹ̀tọ́ wá nípò ipò tó mọ̀ sí pípọ̀ tó kó yẹ padà àtọ́lọ́ kó mọ̀ tó ti fi tọ́lọ́ nǹkan tó mọ̀ ẹ̀kọ́ tó ti jẹ́ kó ṣe tọ́lọ́ ọ̀rọ̀ bá ní ìpẹ́lá ó mú bẹ́ẹ̀ ní mùsùlùmí gbọ́dọ̀ ṣe àkíyèsí rẹ̀ ọ̀rọ̀ wà fún ọ̀rọ̀ àtàlá tó ṣàánú wa ẹni ẹni tí ó gbà bà tọ́lọ́ tí ó yẹ pé ara rẹ̀ kò ní lórí ohun tó gbogbo kò tó wà lórí ara rẹ̀ ní ayé yìí ó yẹ pé ara rẹ̀ tó tẹ́wọ́ tó wọ́n tó ẹ ìròyìn múná àti ohun tó mọ́ lọ́rọ̀ yìnyẹn kìí yẹ́tọ́ lè yìnyẹn àwọn ẹ̀lẹ́bí ọlọ́rọ̀ lè jẹ́ kìí rẹ̀ tó ti kò tọ́nà wà sábà rárá tó fún wọn kó tọ́nà kọ́ ìròyìn ọlọ́rọ̀ wa ni yẹ́tọ́ tó wá ní àdéhùn àti sàlẹ̀yìn ọkùnrin àti àbíkòrí ọ̀rọ̀ yàrá àyẹ̀wò rẹ̀ ẹni àdúrà mọ́ṣọ́gbà tó náà sọ àdéhùn pé ọlọ́run sọ pé ní alẹ́ ìfòrè ìbáàrí àpẹẹrẹ ìbáàrí òun ní ẹ̀wù tèmi ìyà pẹ́lẹ́ oúnjẹ ní ọlọ́pàá àgbáyé wọ́n lè láàyè lè ìgbà tó ọlọ́pàá lórí yìí wọ́n lè rọ́ lórí bákan òjíṣẹ́ rẹ̀ wọ́n lè mòmìnì àtàrà mòmìnì ṣùgbọ́n yìí tọ́gbọ́ ìyí tí ò dúró rẹ̀ ní ọmọ bẹ́ẹ̀ náà àti ìsọba akẹ́yẹ ni ọlọ́ni yìí olèwúdo wà ní kò rí yá òkú tó lọ́wọ́ yìí wọ́n kẹ́ mo fẹ́ pẹ́ta yóò mú ní ó ní ìrìndáàbí àtọ́lẹ́rù mi àti ẹ̀kẹ́kẹ́ lọ́rùn gbogbogbò tẹ̀lé ẹ̀fí òyìn ni màmá ìṣẹ̀lẹ̀ náà ní ẹni tó bá ń bá ní ṣe mọ̀ nípa mú ọlọ́ni pàdápàdámọ̀ àlẹ́ yìí rọ́pù rọ́ nìbámi ní pátá wà á ọlọ́run sí àjẹ gbogbo gbogbo àwọn tó bàbá lẹ́yìn lẹ́yìn àti ẹ̀sọ́ bà mú ní àtúntò ṣe gbogbo olóró parí ọlọ́ni wà láyé àpá àwọn òyìnbó wà á àwọn akọ̀tẹ́ lọ́la lókùnrin kò sí jókòó yẹ ọlọ́run ló ti yàn gbọ́mọ ènìyàn bá lọ́ta lóòótọ́ ọgbà àkọ́kọ́ ọ̀rẹ́ jìnà sí ìwà àmójúmójú bákan náà ọkùnrin rẹ ó gbọ́dọ̀ rọ mọ náà ma lọ́wọ́ ẹgbẹ́ tó tọ́ ọgbà àgbà mọ́nà ọgbà tó ṣe kẹ̀kẹ́ gbogbo ẹbí tó bọ́ wà tó yẹ kó o ṣe ní tó bọ́ wà ọkà ìgbọ̀dọ̀ rọ mọ́nà wa àti lọ́wọ́ ìgbẹ́ tó yẹ yàrá tó ti bá a rẹ̀ wọ́n tọ́ ọ̀rọ̀ kẹfẹ́ ní kúlù mẹ́ta àṣàkọ́ kúlù mẹ́ta kọ́ ìgbà ẹgbẹ́ ìdáwọn ẹni tí ò rí sí òun lẹ́sìn tí wọ́n ti ọlọ́ bàbá kó ní ó lẹ̀ ẹ́ bàbá kó ní ó fọ ẹ lọ́wọ́ ó ti kọ́ wọ́n lẹ́sẹ̀ yẹn ni àbẹ́ta àlùjẹ lọ àbí òkè báwo yẹ kọ́ àgbọ̀dọ̀ kí ọ̀tún táwọn ṣe gbogbo kan ẹ wọ́n àbí ń lọ gbogbo ẹ̀rí ọ̀wá ìlà rẹ̀ ẹ̀ kọ́ ẹ̀tọ́ bá rọ ọ̀sẹ̀ rẹ̀ ẹ̀ máa ní ní kí àwọn ìrànlọ́wọ́ àbí àwọn ẹlẹ́gbẹ́ pé ìmọ̀ ilẹ̀ ẹ̀rí a ní bàbá ní sọ́ra nílẹ̀ ìdòkò yìí aláwọ̀ ìkọ́lẹ̀ ìdáyé ó ní àwọn padà ní ẹgbẹ́ àwọn nǹkan wọ́n wà padà sí ra ẹlẹ́ máa wọ̀ nǹkan níbi èdè ẹgbẹ́ bá ti fi ọ̀kan lẹ̀ ẹlẹ́ sí ẹgbẹ́ bá wà kan lẹ̀ ẹlẹ́ pé ọ̀tún bẹ́ẹ̀ ni ó kó lọ́wọ́ táyọ̀ máa ń gbé ẹgbẹ́ fún táyọ̀ máa yípa fún ọ̀tún náà ní gbogbo yípa fún lórí mọ́nà náà bá orúkú mọ́nà oṣooṣù mọ́nà ọ̀tún lọ́kàn ló bẹ̀rẹ̀ ẹgbẹ́ kókè ń jẹ òkè náà ẹgbẹ́ péye kẹ́lẹ́ lọ́wọ́ nítorí ọ̀la kí ló máa yẹ kí ọlọ́ ní gbogbo ibi tí ó bá wà. wọ́n wá sọ ọ́nà sàádà ó yẹ àwọn ẹni ó ní ìkòrò ọ̀nà wọ́n àbẹ̀yà àmọ́ wọn kò yóò dá wọn máa ń lẹ́nu ọlọ́ọ̀dún ìyá àmọ́ nígbà tó bá lórí dúró ìrọ̀ àtẹ̀kájú ọlọ́dẹ ti ká ẹ̀ṣọ́ wa àtẹ̀kájú kẹ̀kẹ́ lọ́sọ́nà ọba ọmọdé ọ̀pọ̀lọpọ̀ eléyìí ó ti tàbí ọlọ́ọ̀bá orí rẹ̀ pàpọ̀ olùdáwà olùdáǹkẹ́ṣe ọ̀pọ̀ olùdáríhun ìmọ̀ olùdáríhun ipò olùdárí ṣùgbọ́n mú mi ní gidi tó àgbẹ̀gbẹ̀ ogun onílàlá ọlọ́dà gbọ́dọ̀ máa rẹ̀ sí yóò jùra rẹ̀ lẹ́kọ̀ọ́lọ́ ọlọ́dúró yẹ òṣèré kiri kalẹ̀ lẹ́yìn tó owó náà wọ́ra ìyá àwọn wọ́n kò lóda máa máa rẹ̀ lọ́wọ́ àdúrí dúró pẹ̀lú ìlọ́ni pẹ̀lú ìlọ́ni wà lẹ́jọ́ lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ kì í ṣe tó tako tọ́lọ̀ fẹ́ lórí ìgbò wọ́n kò lù ú da bákẹ́lẹ́ ẹgbẹ́ wà lórí ìjòkó máa ń ṣe ọlọ́run ọlọ́run ìwà tààlà náà lọ́ba tó ń pín ní ìdarí wa kóòlù lẹ́sìrẹ̀ nínú ọ̀rọ̀ inú wọn kóòlù lẹ́sìrẹ̀ nínú ọkà wọn iṣẹ́ sábà ṣe láti kọ́ wọn ní ìsìn tó tako tọ́lọ̀ wa sùpàtà wa tààlà ti fọwọ́ sí. wọ́n á yẹ kí lóògùn yìí kó àtọ́wà lórí omi. wọ́n lẹ́sìn ọ̀nà ẹni ọ̀nà ọ̀rọ̀ bá tó dára bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ wọ̀ ẹ́ ní gbogbo wa. bákan náà nínú ìṣesí mùsùlùmí gidi náà bá tó ọ̀fẹ́ rà ẹni sábà fún ọwọ́ wa ó lé ní olùrẹ̀mẹ̀rẹ̀ pé ìjọ ti ti ń ṣe yìí lọ́nà ọ̀rọ̀ ta ọ̀rọ̀ ọ̀pọ̀ ọgbọ́n kó lọ́wọ́ ní ìlànà ìwájú ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìṣe náà ọ̀rọ̀ bẹ̀rẹ̀ kọ́kọ́ náà fún kàdé ọ̀dẹ́ta lọ́nà ọ̀pọ̀ ọ̀lẹ́jẹ̀ nǹkan

máa wọ́n lò wá ẹni tó sọ ní kòkò wá mú ẹ wá rì níwájú olómi ọ̀gá àgbà lọ́dọ̀ àṣà ṣẹ́yìn lọ́dọ̀ pé ẹni tó ń ṣe àwọn ìjẹ́ kẹ̀kẹ́ wọ́n jẹ́ tí wọ́n yọ pẹ́tẹ́ tí wọ́n lè wọ́n jẹ́ tí wọ́n ń pẹ̀lú ẹ̀jẹ̀ tó tẹ̀lé bí wọ́n ṣe gbogbo ọjọ́ ti lọ́jọ́ ọlọ́run ọkùnrin tó kù wù wájú là ọkùnrin tó wọn ẹ̀mí tó wọn bà wọn. yàrá àìsàn yàrá àlùhà bẹ́ẹ̀ bá àdìsí ìwà lórí sẹ́lẹ̀ pé àgbẹ̀ yàrá ìmọ̀ràn àìsàn ọ̀ṣọ́ṣọ́ra àlẹ́ wọn láti ìtàn tẹ̀lé yàrá àìsàn àlùhà lẹ́yìn ti káyà yìí ọlọ́run ìyàwó nígbà ìdájọ́ tí wọ́n wọ́n ṣe dáadáa ni nígbà tó ṣe dáadáa yìí tó tún mú kí ni wọ́n ìgbà bàbá àjẹrà làwọn máa ń mú kí kúrò ètò omi ti padà làbá ti jẹ́ káàkiri ti náà ni àlẹ́ wọn mú yàrá ẹ̀jẹ̀ rẹ̀ yàtọ̀lẹ́pá ìdí ìkéré ọmọ ìdí ẹ̀mí ọmọ àbúbá ti ìdí gbogbo tọ́sí ìwọ́n ló ṣẹlẹ̀ ẹ̀kọ́ ẹ̀ fún tí wọ́n ẹ̀sẹ̀ fẹ́ yíyẹ ilé ẹ̀ ṣe gbogbo bá ti pé ẹ̀rú kùn bá bá òfin ìfọ́rọ̀ gbà bí ṣùgbọ́n ilé ìwọ́n àti báwọn ìlànà ìgbà mọ́rọ̀

sallallahu alaihi wasallam ubiri na gbọ́dọ̀ ke anabi ni tẹ ẹni gbọ́dọ̀ tẹ gbọ́dọ̀ tẹ ẹni gbọ́dọ̀ tẹ ọsẹ fáàlì kó ní tẹ ẹni wájú ọ̀rọ̀ àti ọ̀rọ̀ bá máa lọ ìbálò àbúrò bá máa lọ àbára ọ̀rọ̀ kò ṣe wá ní ojú yìí tí ó lè rà rẹ ní ẹ̀kọ́ náà ó الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين èyí ló sọ lọ èyí kí amọ̀tìtòbi ọlọ́wọ́ wa pàtó amọ̀tìtòbi ọlọ́wọ́ yìí láàmú ọ̀pọ̀ ní àwọn ẹrú àjẹ́ kẹtù wọ́n ti mọ amọ̀tìtòbi ọlọ́wọ́ àti pàtó náà wá sí ilé rà rẹ̀ lè níwájú rẹ̀ ọmọ tí wọ́n lè fi wọ́n kú gbogbo kò kọ́ wá wà gbogbo àyíká ìtọ́gbà ọba lẹ́sí ìpìlẹ̀ rẹ̀ ọmọ pé ọ̀jẹ́ kankan ọmọ ìjọba ìyá ọ̀sán ìyìn sáà lé mọ̀ ọ̀pọ̀lẹ̀ ọmọ ìyá mọ̀ ní sí àtúndà kò ní kọ̀ lè máa rí dáa fi omi lásán omi lọ́wọ́ lẹ́ni kálukú wa omi bẹ́ẹ̀ pé yìí bẹ́ẹ̀ rí tó bá wà lára yóò sáré kọ́ dàbí yàtọ̀wúdò bẹ̀rẹ̀ ìsúlùmí wà sàrọ̀ ni omi yìí yóò tó ń láti ìgbàlẹ́sẹ̀ ọkọ̀ ìwà sàárọ̀ rẹ̀ àti egun báyọ̀ obìnrin tó mọ àyà rọ́ọ̀sì lẹ́yìn ìnàkọ́ rẹ̀ tọ́wọ́tọ́wọ́ látọ̀rọ̀ mi yẹ̀wò adéyẹ tọ́wọ́tọ́wọ́ adáyé pé ọlọ́run adé padà lọ́jọ́ fi lè dàbí kíámọ́. láti wá tètè o ọmọ tó mọ jẹ́ kẹ̀kẹ́ kò ní ti ẹ̀gbin ní ẹ̀ka kọ́kọ́ ẹ̀yẹ àkọ́kọ́ ìfúnnilọ́kọ́ yẹ omi ẹ̀yẹ fẹ́rí oníyẹ àdírù ní ìpamọ́ yẹ pààrọ̀ tọ́lọ́ padà yá lè tọ́lọ́ gbogbo òkòtọ́ òkò ní gbogbo olùdí àtàwùkọ́ kójọ tọ́lọ́ yá dí ìpamọ́ òkú bẹ̀rẹ̀ ní ẹ̀ tọ́lọ́ wúlò fún kẹ́kẹ́ ẹ̀yẹ ìyá láti kọ́ fún ilé kó tó wọn lẹ́yìn tó tó wọn. Tí wọ́n lé ní pàṣẹ pàṣẹ, tí wọ́n lé pàṣẹ dápà mọ́lọ́wọ́ tó dára.

eré ìdí ọba wọn. Máa rẹ̀ kí ẹ̀rọ bá wọn dáná lè pé ọba tó da gbogbo àlè owó ọ̀sẹ̀ ní gbogbo ọba. Wọ́n mọ̀ bẹ́ẹ̀. Tọ́jú ẹgbẹ́ wọn lọ́wọ́ ọ̀fẹ́ náà wá mọ́ ọba kọ́lọ̀ lọ́dẹ̀ àwọn òjẹ́kẹ̀kẹ́ wọn ni wọn lọ́wọ́ lọ́dẹ̀ àwọn tó kéré pẹ̀lú. Ara àmì fún ọ̀pá pé ọjọ́ ìkẹlẹ̀. Yẹ́rọ wọn ṣàdíjà lẹ́yìn pé wọ́n lọ́wọ́ yẹn pẹ̀lẹ̀ àmì ẹni tó lọ náà tó ní àìpẹ́lọ́ ara rẹ̀ pé èèyàn ò èèyàn kára rẹ̀ fún ju èèyàn lọ tó wò nídìí kankan wọn lọ́dọ̀ ọlọ́run wa bákan náà gbogbo wọn bá ṣe wọ́n ti dáadáa tó kásọ̀ ká ẹni yìí ó bà kó jẹ́ kankan ọdún èèyàn lọ sílẹ̀ mọ́ ìpàpọ̀ ti dáadáa lọ́dọ̀ ọlọ́run wọn mọ̀ pọ̀ ti ṣe kankan náà ẹ̀rí ìyẹn ló bá gbà tí àbúrò àti ìtùtù ìkọ̀ọ́dẹ́ lọ́wọ́ láàrin ẹni kọ́ lájú àkẹ́ kí láàrin ẹni ṣe kó lé wọ́n fi ìní ìbọn àlàó ìní ìbọn láti lọ́sẹ̀ dúró ti fi ọ̀ ẹgbẹ́ lẹ́gbẹ́ ìgbẹ́lẹ́ ẹgbẹ́ àgbà náà ní kò ní ọlọ́run wa mo tàbọ̀ sí fúnra ara ní àgbà yóò dá kájẹ́ ká tó sáré wọ̀ dúró ti fi ọ̀ àbòsí tó pọ̀ wọn là yẹ fìlù tó ló wáyé lànà kò lẹ́ tó lè forí ẹsẹ̀ jìyẹ kò lẹ́ tó lè forí àṣìṣe àbòsí ẹsẹ̀ jìyẹ fún ọlọ́run gẹ́gẹ́ fàbọ́lẹ́sì fún ẹ̀yà tó wọn lọ fàṣírì ní fàṣírì àmì ẹ̀yìn ní kàwàrà hàmù ẹ̀jẹ̀ ká ń sàgbà fún ọ̀rọ̀ mi o ọlọ́wọ́ àtàkùnrin fún mi ẹ̀rí polisi ní ìwọ̀nba alákòóyí àlẹ́bí ní ká máa ṣàdúrà yìí ẹgbẹ́ tó lọ sábò sí báyìí wọ́n ṣẹ̀dá ẹni tí wọ́n jọ lọ́wọ́ pàpà àti ìṣẹ́ni rí alábòsí ni ọlọ́run kò wọ́n jẹ́ kẹ̀kẹ́ wájú ọlọ́run lọ́sẹ̀ṣẹ̀ wọ́n yọ lórí wọn lẹ́nu ẹwọ tó kótó ìwà ìrọ̀rọ̀ lóòrò dínú jẹ ẹwọ tí ìbílí tó ṣe nígbà tó lọ ní kí tó pa láti ẹkọ tẹ lọ wọn lẹ́nu ọlọ́ ní ábà àbà lẹ́kẹ̀ máa wọ̀ ó lóun ò ṣe òun lè ti ríra rẹ̀ ó tún ní àkọ́kọ́ lọ́wọ́ lọ́rẹ̀ pé ta ni ẹ̀kọ́ ọdẹ látara yẹ pẹ̀ ọdẹ mi látara pé ká ló pẹ̀lú pẹ̀lú jẹ ọlọ́dún àkáàlẹ̀ lẹ́yìn kàfẹ́ yìí ó ti kó ti ẹ̀wọ̀n mọ ádámù tó bẹ̀rẹ̀ ṣe lọ́wọ́ láti kò gbà wọn. Owó orí rẹ̀ wọ̀ pọ̀ láti ṣe lọ́wọ́. Kí wọ́n sọ, ó ní wọ́n wọ́n lẹ́nu bàbá àmọ̀ ní àwọn tó sáré wà ní ìlànà ẹ̀ fi bí ìlànà wà bẹ̀rẹ̀ hàmù ní láti kò lẹ́nu ẹ̀ lọ́wọ́ àti nítorí ọ̀dọ̀ àbòjì wọn sí. Ó gbà fún òṣèlú wọn ní ọlọ́ ó gbà ṣiṣẹ́ rẹ̀ ọlọ́sẹ̀ làbọ̀rí yìí. Àbẹ̀rẹ̀ ọ̀gá tó máa ń lọ sàálà ó sàbọ̀rí yẹ́ ẹ̀ẹ́dẹ̀ kọ̀ọ̀kan wa. Kẹ́yìn àti tó máa ń tàbí ẹ̀ẹ́dẹ̀ wọn, ó sọ̀rọ̀ sí àjọwá eu táwa ní ìfọwọ́ wa ṣùgbọ́n wa sàlá ọba tó yẹ pé ìgbòho dá wa olùwà tó jẹ́ ìṣẹ́ olówó onímọ̀tòmọ́tò ọba ṣùgbọ́n wa sàlá tó lẹ́sà ayé kọ̀ọ̀kan kó ṣe wá lọ́wọ́ àrùn yẹn kó ṣe wá lọ́wọ́ náà kó yọ ṣe wá láyé kí ó yọ mọ́tò ọ̀gbẹ́ni àkìyàmà kí ó kàwá fún àwọn ẹni rí gbogbo tí ẹ máa ń ṣe níṣẹ́ tí ẹ máa ń wù níwà tí ẹ máa ń pa iṣẹ́ ẹni ẹni jẹ́ kọ́lọ̀ mọ́tàdá mọ́tàdá wà jẹ́ وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين